ẹ káàmù padà sórí ètò yẹn tó wà Ramadan Kareem olùkọ́ ń gbádùn èmi àti àfáwà Sheikh Al-Imam Abdulrafi Kọ́lápọ̀ ọjà sọ pé tá a jọ ń fi ọ̀rọ̀ jómi tó rọ̀ lórí pé ta lẹ ni Ọlọ́run pátá àwọn àlọ́sókè lọ́hùn lẹ́ẹ̀kan mo ní kó ni mo ní béèrè kan tí mo fẹ́ béèrè àwọn ẹ̀kan bẹ tí wọ́n ń pera wọn lẹ́ni Ọlọ́run tó yẹ pé tá a bá jòkó pẹ̀lú wọn báyìí ẹ jòkó pẹ̀lú ẹlòmíì tó bá tásìkò tó yẹ ká kírun kọ́ra àwọn àtẹ̀lé nínú àwọn ọmọ kéwú tí wọ́n pé alákùnrin láyé lákùnrin mo fẹ́ sá lọ kírun ọfẹ lọ kí àwọn sọ̀rọ̀ lọ́wọ́ lọfẹ lọ kírun tí wọn mọ nǹkan tó ń pè nírun kí ni wọn mọ ti jẹrun a wọn jẹ bínú sọ ẹgbẹlẹ à ń sọ̀rọ̀ lọ́wọ́ lọfẹ lọ kírun kárakọlá wọn dẹ máa pè wọn ní ẹni Ọlọ́run wọn máa pè wọn ní séwù wọn á rí pé wọn mú ìrún wọn kakun wọn mú wọn mú ọfẹlẹ púpọ̀ wọn mú ọfẹlẹ púpọ̀ kọ́ńtà ẹ̀rọ mi lóhun láwọn àṣàlátù kan bóun bá ti parí ẹ̀ bóun bá ti yẹjú ẹ̀ ìwọ ọgọ́rùn ọdún lọ́wọ́ fún un pé àwọn àṣàlátù bóun bá ti mútọ́sí bá tó bá àṣàlátù kan bóun bá ti fà báyìí ìwọ ọgọ́rùn ọdún ọlọ́wọ́ fún un nìkan ah, tí o fa ne mọ̀ mọ̀ ẹja béèrè lọ́yẹ̀ yìí tẹ súnmọ́ ọ̀run tẹ tẹ́yìn náà súnmọ́ lọ́hùn tẹ́yìn náà jó ń tẹ̀sùwá àwọn àti ànákàlẹ́ kan bẹ tó ṣe déédéé ìrun tẹ́yìn lè sà tí ó ní pé bọ́ọ̀ bá ti kírun mọ́ bùkátà rẹ bí yá. alihamudulilayi alihamudulilayi ìbéèrè tẹ béèrè ọ̀pọ̀lọpọ̀ máa bí wá dáadáa hmm. ṣé ìwà wa àdúrà nǹkan kan ò ní ṣe ẹ̀mí yín fún wa ètò yóò máa gbòòrò sí ni. ẹ rí i pé n ti ń fa kádàrí nkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. tẹ́ bá wọnú àdìsá nàbí wa Muhammad ó nígbà míì àádẹ́ni èèyàn ní ọmọ náà hmm. kò sí ní tó lè wò ó tó bá ku ìkúnpá kan tí ó fi tí ó máa ṣe ọmọ àlìjánnà bọ̀ tó bá ku ìkúnpá kan tí ó fi kú yóò sì ṣiṣẹ́ ọmọ náà yóò sì dọ̀mọ náà ọwọ́ yadiru náà tó bá pẹ́ mo dápẹ́ mọ àlìjẹ́ náà ọmọ náà sì lọ́lọ́ ní owó ọ̀tẹ́lẹ̀ kò sí tó lè yẹ àmọ́rú àwọn tẹ́yìn wá ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn wàláhì kèfèrí ayé ni wọn kàn wọ wọn kàn da wọ aṣọ àfa àbúra ni ẹ wọ àṣetán ẹ̀ kó náà òun náà níjọ bá nàbí àwọn ọmọ ṣe níjọ kádàrá tí ọlọ́run kọ mọ́ wa lórí àwọn ànábì ọlọ́run tí wọ́n kọjá lọ ànábì wa Dahud tọ́lọ́run fún ní ọlá àlẹ́ sàlátù wa sàlám nankali wo ló lò tọ́lọ́n fi ń da lóhùn gbogbo ti ń da lóhùn hmm. anabi yusuf nankali wo lọ́lọ́run da lóhùn tó àwa tá a wà nù oyún tí ọmọ wà nù oyún tí ń jẹ pẹ̀lú rọrùn tí mo pẹ̀lú rọrùn tí ń gbélé ayé pẹ̀lú rọrùn kí nankali ló lò nù oyún tí fi tó fi jẹyàn. ẹ wá lẹ̀ ń ṣe àṣàlátù kan anabi sọ pé ọlọ́run sọ fún pé lìyá gífẹ́rọ̀ lọ́kàlùláhù máa takọ̀ dáma mi nzambi kọ́ máa tahara ó lẹ́sẹ̀ tó máa ṣẹ̀ ṣáájú àti tó tún máa ṣẹ̀ àti tó ti ṣẹ̀ sí Ọlọ́run gan mo ti forí èjì ọ ànábì ò wá wò yẹn. ohun ti bẹ́ẹ̀ Ọlọ́run tó wà abúdúrọ̀ bábàkà àtàyà àti àkàlìyèkè. bẹ́ẹ̀ni o tún máa kírun bọ́lá ọba tí tó fi rí àti fi rí àdájú. ànábì ò wá fi lẹ̀ tọ́lọ́run fi sọ fún ànábì pé a Ọlọ́run tó jí ànábì tó ní kú mi lẹ́yìn ilẹ̀ kọ́lí ilẹ̀ nígbà tó tún kírun tánu Ọlọ́run tó ní tó sojú hmm. ni ṣé gèlè mi máa pẹ́rú wọn wájú Ọlọ́run hmm. torí pé òun ẹsẹ̀ ni Ọlọ́run mo sọ lẹ́ẹ̀kan àfàwà mo ní gbogbo ẹni tá a bá ti túnú ẹrú rẹ̀ mo ka tíra kan wọ́n ń pè ní muflis hmm. ẹni tó jò kanlẹ̀ pọ́nbélé bíi táyà mọ́tò hmm. òun lẹni tí o pé wọ́n yẹnu rọ̀rọ̀ rẹ̀ wò wọ́n bá sàká wọ́n bá wẹ̀ wọ́n bá dáadáa wọ́n bá gbé àmọ́ wọn bá rún bẹ́ẹ̀ ó jò kanlẹ̀ hmm. kò sí nǹkan kan fún irú ẹni bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n máa dá àwọn ọmọ dúpẹ́ kó má kírun irú ẹni bẹ́ẹ̀ náà tó ní òun kírun ní maka òun kírun mọ̀dínà áá ah, ah. ẹja bira léèrè gbólókìtì nàìjíríà dé mọ́sáájú tó kún nàìjíríà tá a rẹ ni kírun bẹ́ẹ̀ tó wá lóun kírun maka ṣé ọwọ́ àdúrà nǹkan máa ń bẹ láyé hmm. nǹkan ń bẹ láyé ọlọ́run dákun mọ̀ yọ ìrun lẹ̀ nínú ọ̀rọ̀ wa torí pé nítorí ọlọ́run fi kí àlè tó fi tó fi ẹ̀mọ̀ pa à ń sìn òun náà ní ìrun ọlọ́run ní ìhìn wàmú alákùtòlì jìnnà àdìsẹ̀ àdìsẹ̀ kù sí ó ní hmm. wàmú alákùtòlì jìnnà wà ìhìnzà ilẹ̀ alihabudu ni bóòlù àti ẹ̀mọ̀ pa à ń sìn náà ọba sàkáyé ara àjọsìn lóòótọ́ àmì tó ṣe jù tọ́lọ̀ ń dún lé mọ́ jù tó sọ nínú àlùkùránì dáadáa jù pé wàmú umiru ilẹ̀ alihabudu ó náà ní asọ́láàtì. Hmm. pèrè jẹ́ nìyẹn bàbá. Allahu Akbar ah ah irun ó pàtàkì ó eh, ọlọ́run ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣéwù lọ́dáyé dínú tí mo fi béèrè béèrè ni torí pẹ́ lòmíì nínú ayé yìí oríṣiríṣi la ti rí oríṣiríṣi àwọn èèyàn náà là ti ń rí nínú àwọn èèyàn ẹlòmíì ọ̀tí ẹ̀ka ìrúnkún kankan àwọn afáàjọ yìí wà nísìnyí wípé inú àwọn àpẹẹrẹ tí a máa fi mẹni ọlọ́run náà nìrun ẹni tẹ́ bá rí tí ń sọ̀rọ̀ lọ́wọ́ tásìkò òórùn tó tí ó dìde àbí ń ṣe nǹkan kan lọ́wọ́ àsìkò òrùn tó kọ̀ wá dìde ẹtẹ̀ tó ń rán létí pìtọ̀ àsìkò òrùn mọ̀ sí tò ó dẹ̀ mọ ẹja mọ bẹ́tò lọ tó bá yẹ kójú wòlíì Ọlọ́run lẹ fi ń wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti jọ́nà ẹ̀yà change ojú ni o ẹ amọ́fojú wòlíì wo mọ́ àṣìṣe tánì ni mo gbọ́ nóòtàn lọ́dọ̀ àwọn afáwa kan wọ́n sọ fún wa wọ́n ní Sheikh Abdulkadir wọ́n nígbà tí ń ṣàdúrà lọ́ngbà kan nígbà kan tó wọ kálúwà pàtó yá àlejò kan wá bá pálíjù ẹ̀ sì wá bá ọ wá pẹ̀lú láwàní ńlá ọ wọṣọ kẹ̀ǹkẹ̀ ọ wọ mutẹ̀sùbá ńlá gbẹ́dádí ọ wá sọ fún ṣé abdulkadir pé ah ṣé abdulkadir o ti pe ọlọ́run ọlọ́run lóun ti fẹ́ràn rẹ jù ọlọ́run lóun yọ̀ǹda àrùn fún ọ òun yọ̀ǹda àwẹ̀ fún ọ òun yọ̀ǹda àtọ́ bá wọn ọkọ ọmọ dá ah ṣé abdulkadir wo títí títí ní a'udhu billahi minash ó ní mo ti mọ̀ wípé ìwọ ò lè ìwọ yìí kọjá bẹ́ẹ̀ ò lè fọ́ọ̀lù ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ti bá dùn àdébi tí wọ́n dé yìí tá a yọ sí wọn yìí ibi tọ́pọ̀lọpọ̀ ti ṣubú nù wọ́n ò rí ẹnìkan tí ó dàbí àfáà tí ó yọjú sí wọn tí ó dàbí kọ́ ló lè wá bí wà ó lè wà wọ́n mọ̀láyíkà wá tí ó yọjú sí wọn tí ó sọ fún àti yọ̀ǹda fún ọ tó kìsùn wá dé yìí àti yọ̀ǹda àrùn kò sí ọlọ́run tí ọ̀yọ̀ darun fún ànábì wọn ní kò lè yọ̀ǹda ẹ̀ fún wòlíì ọlọ́run kan ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti kírun wọn ni ẹ̀ tí ẹ̀ bá ti kírun kì í ṣẹni ọlọ́run hmm, àṣẹ ìrun kíkí àṣẹ ní tá a fi mẹ́ni ọlọ́run ni ààwẹ̀ gbígbà ní tá a fi mẹ́ni ọlọ́run ni sàká yíyọ ní tá a fi mẹ́ni ọlọ́run ni àti sàárà ṣíṣe ní tá a fi mẹ́ni ọlọ́run ni ẹ̀wọ̀dẹ̀ ẹ̀tún bá àtọ́ sáwọn ìmáàmù wa náà hmm. nílé ipò àwọn ìmáàmù wa náà tí wọ́n bá gbé sàárà wa bá wọn hmm. wọ́n bá gbé sàká wa fún bẹ́ẹ̀ zakatul fitiri tán gbé wá fún wọn ká má da jẹ ẹ́ káwọn náà tún pin fáwọn jàmáà tí ò ní ọlọ́run kọ́ mọ́sà sámọ̀ náà wá o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá wa gbàdúrà yìí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá dúró tì yín nípa ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run yìí kó tó di pé a wà aráǹdì ẹ̀ kó tó di pé a pàjú èdè àwọn ẹni ọlọ́run tá à ń sọ yìí tá à ń sọ pé ẹni ọlọ́run ẹni ọlọ́run ẹni ọlọ́run ẹ ti wá yànnà náà fún wa oríṣiríṣi àwọn ìwà tá à gbọ́dọ̀ bá lọ́wọ́ ẹni ọlọ́run ẹ sì tún sọ fún wa pé inú àwọn ìwà tá a gbọdọ̀ bá lẹ́nu ọlọ́run náà nìkan máa kírun náà nìkan máa rántí ọlọ́run fún rẹ̀ kí wàá ní ipò tí alukur'ani wà níwájú fún àwọn ẹni ọlọ́run ipò alukur'ani wà pé ṣé alukur'ani náà ó wà nínú kan téèyàn máa ń kà tí ó fi dẹni ọlọ́run ní àbí báwo ni. ẹ̀yin lẹ jẹ́ abọ́rọ̀ débẹ̀ ó sì gùn hmm. ọ̀rọ̀ ẹni ọlọ́run kì í ṣe tọ́pìkì tí bá láàrin oṣù kan ìyẹn ẹ̀ lọ hmm. tẹ́yìn bá gbọ́rọ̀ alukur'ani tó ní Allah inna hauli ya ulawu láhàá fún alẹ́ wàláhùn yasanun ẹ rí i pé mo mi mẹ́rin bọ̀ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tó ní utilu mọ́ yẹ ilé kamilẹ̀ lè kitabi hmm. tẹ́yìn bá ń ka alukurani dédé fúnra rẹ̀ tó yẹ pé láàrin oṣù kan tẹ́yìn bá jẹ́ ti ń ka alukurani àwọn àbá wa tó yẹ pé wọ́n kọ́ wà ní kí ó tó dọ́pọ̀ àwọn àwọn àti tó yẹ pé wọn ò ní nǹkan kan mi ju kurani lọ wọn ìsàlẹ̀ ń kàbí límì ju kurani láàrin oṣù kan kurani láàrin oṣù kan kurani láàrin ọlọ́sì bìyà bùkátà wọn ẹni ọlọ́ọ̀nù hmm. hmm. ibi tá a ti wá bá a dáhà láìláìlọ́lá kò sì ní fògó ìsánmọ́ hmm. láìláìlọ́lá hmm. gbogbo ẹni tí bá ní tìláwà alukur'an wàlá ó wà nínú haúlì yà ọ̀la. mọ́ṣálá. kódà gbẹ́ni bá yan náfìlà ẹlòmíì àwẹ̀ ló dún ní mọ́ tífín hmm. tífín tí ó pé àwẹ̀ tọ́sídẹ̀ mọ́ndé ń gbà ní gbogbo tó pé láti ọjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ìgbà kò sì já òun náà wà ó lè ó wà nínú ẹni ọlọ́ tó sì ka gùn kátà ń ṣe dáadáa kódà bí ìwà máa yan náfìlà láàrin òru ẹlòmíì tí jẹ́ pé àwọn tí àwọn míì wọ́n gbọ́kàn lọ́lọ́run débi pé tó bá ní kí ọlọ́run ṣe nǹkan fún wọn máa ń báyìí gámúdá ti háìnì wá wàá ti bá wà yùgá yìí rò lọ́ alùháìmí ẹsẹ̀ ká ọlọ́run sì máa ṣe fún wọn látàrí nítorí súnmọ́ lọ́ba tí yóò wá ṣe òun ò ní mọ̀ yàgbẹ́ gbọ́dọ̀ ọlọ́run akínlọ́dún tó ṣe yìí fún mi bẹ́ẹ̀ mi ni mm-hmm. who are you níwájú ọlọ́run àti ògbẹ́ni tí máa ń tìlẹ̀ àwọn alukuran alukuran ọlọ́run sọ kalẹ̀ fún ànábì tó ní gbogbo ẹ máa kà á tí nǹkan bá rújú ẹ kà á tó bá dùn ẹ kà á tó bá kàn ẹ náà anzali kò alájábàlẹ̀ láàrẹ̀ ìtàwọ̀ azia mutasọ́díà ní aṣẹ́tò lọ́à pẹ̀lú ìpáyọ̀ ọlọ́run sì ni. la ilaha illallah ẹwùjọ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kárìkárì fún anabi hmm. wa muhammad sallallahu alayhi wa sallam ẹwùrú ẹwùrú ntá anabi jẹ ẹwùrú ntí ìyàwó ìyá àgbà nì ìyàwó anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìyàwó khadija ìyàwó khadija kọ́lọ̀ tó mú anabi lọ́nu kòtò gẹ́rù rà pé máa lọ ka kurani rẹ̀ ń bẹ̀ hmm. kurani lọ́lọ́ wọn aṣèré rọrùn fún ala àfa mi ti wá gbé jùlẹ̀ tẹ́nbà ní ká àfa mi ò máa pè gèdè nso. Ah. oníwòwe ìwé mi lẹ́ ń wí tẹ́nbà ní kò kàfáàtì láìlá ìlàlá fati ẹlòmíì gan yóò máa lẹ́mọ́ báyìí ni tí ó máa láìlá ó ó bàbá ọlọ́run mọ́sá já rí pé ọlọ́dẹ́bí lọ́dọ̀ ọlọ́run láìlá ìlàlá torí pé tábà ní káwọn afá wa kan máa ṣàlàyé ẹ̀ lọ wàlá ilé oṣù ilé oṣù tó mọ́ àní lọ jẹun àní lọ kírun bọ̀rọ̀ ọlọ́run dàkú mọ́sàbà dúró tì yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ nípa àpèyìn ẹ̀sìn dáwà lóhùn ọlọ́run mọ́sàmá dẹ́yìn náà lóhùn ọlá àwọn ẹni ọlọ́run afáwa ìmáàmù wa Abdulrafi kọ́lákọ́lá àwọn tá a ti ń gbádùn látàárọ̀ á lọ sókè lọ́hùn nísìnyí pátá bá máa fi padà dé ọ̀rọ̀ nípa àwọn ẹ̀bùn wa á tún wá sọ àwọn ìbéèrè wa tá a béèrè hmm, bá a ti rìn bá a ti tọ́ àwọn tó ti dáhùn béèrè tí wọ́n ti wá gba ẹ̀bùn wọn á jẹ́ kẹ́ ẹ mọ̀ mọ̀ àwọn tí a sì tún retí á jẹ́ kẹ́ ẹ mọ̀ mọ̀ lágbára ọlọ́run insha ẹ̀sìn ẹ̀kú kalẹ̀